إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فقد مر معنا قسط يسير من مراحل دعوة نبينا إبراهيم عليه الصلاة والسلام فدعا أباه ثم قومه ثم الملك في البلد الذي عاش فيه وهو بلد العراق كما سر في الخطبة الماضية فاليوم نواصل المصير على مراحل عن مراحل دعوة إبراهيم عليه الصلاة والسلام فلما دعا قومه إلى عبادة الله وحده ورفضوا وأصروا على عبادة الأصنام خاط خطوة أخرى وهو تحكيم هذه الأصنام فقد أخبر الله سبحانه وتعالى عنها في سورة الصافات الآية الواحدة والخمسين إلى حد ستين قال سبحانه وتعالى ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاقفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل, بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يدعوهم يقال له إبراهيم وكذلك زاد الله سبحانه وتعالى على هذا توضيحا في سورة الصافات الآية الثالثة الآية الثالثة الآية الثالثة بعد بعد الثمانين إلى حد الرابعة والتسعين قال سبحانه وتعالى وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنتقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يذبحون أدوكني يا الله الله باتي يا لك يا أتوريكي فأنا بوا محمد kí ọlọ́run bá tí ó kẹ́ tí ó gẹ̀ àti àwọn ará líle àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ wò tó wá jọ̀rọ̀ Islam yóò fi jọ́ pé ìdè fọlọ́n jáde wà nínú wọn ẹ̀yẹ rúfin ọlọ́run a ti ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ànábì ọlọ́run Ibrahim alayhi salatu wa fún gbogbo mùsùlùmí òdodo látòrí Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn àti sọ̀rọ̀ nínú fúdùbà tí ó kọjá lórí wípé nínú ìgbésẹ̀ tí ànábì Ibrahim alayhi salatu tó gbé lórí dáwà rẹ̀ ó náà fi òbí rẹ̀ gangan títí bàbá ẹ̀ tí nìkan tuntun láì ní àwọn bàbá yìí gbà kọ̀ lẹ́yìn ìgbà náà ó lọ síbi pé kó fi àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ gbé wọ́n kọ̀ wọn ọ̀gbọ́ wọn ọ̀gbọ́ wọn ọ̀gbà sí wọn ọ̀gbọ́ sí lẹ́nu wọn ọ̀gbà lẹ́yìn ìgbà náà ó tún gbé ìgbésẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ sọ́jọ́ ọba sọ́jọ́ olórí torí ó ti fẹsẹ̀ rinlẹ̀ yìí pé ọlọ́run ọba máa ṣe àtúnṣe àwọn ìbàjẹ́ mi ti bá ń bẹnu àwùjọ pẹ̀lú lórí ọ̀dà tọ́lọ́mbá kí olórí ọgbà ó ṣeé ṣe kí àwọn èèyàn gẹ́gẹ́ tí tẹ̀lé anabi ibrahim alayhi salatu wa salam ó tún pe ẹni tó jẹ́ olórí lásìkò náà àwọn kan nínú mùrúdù ni òun náà tó kọ̀ kò sí lẹ́nu ìgbésẹ̀ tí anabi ibrahim alayhi salatu wa salam tó wá gbé lẹ́yìn eléyìí ni wípé àtẹ̀yẹ nìkíní àtàwọn kejì àti kẹta tí wọ́n fi ń ṣe ẹ̀rí ilé òun lórí ni wípé táwọn wà wá fi àwọn òòṣà àwọn lẹ́yìn òun sì ń sọ fún wọn pé àwọn òòsà yìí wọn ò lè fi yín láǹfààní gangan wọn ò lè kónira kankan báyìí kódà wọn ò mọ̀ pé ẹ̀ ń sin àwọn ìgbésẹ̀ tí anábì Ibrahim ìgbésẹ̀ akin tó gbé lẹ́yìn ìgbà náà ni pé àwọn òòsà yìí gan kẹ́ lè mọ̀ yìí pé wọn èsì olúwa wọn fẹ̀ kan wá rún wọn yégéyégé tó wọn fọ gbogbo wọn gbogbo òòsà tí wọn sì bó ṣe pọ̀ tó àti ibi tí wọn kó sí anábì Ibrahim wa ẹ̀ sọ́lá tọ̀sọ́lá wa lọ mú àti kọjá owó àsìkò tó ní ìbámu tẹ́lẹ̀pẹ́ ìgbàgbọ́ ní sọ́bẹ̀ láti ṣe tó ń fẹ́ ṣe láti kò pé àwọn ti ṣeré gbé tí wọ́n lọ fáwọn ń kan àmọ́ wọ́n sàdéyọ kan tí wọ́n O sí tòsí ó ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ń dètè sí àwọn òta yìí o ti sọ fún wọn tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ń lọ àwọn òta ní wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá fi èyí tó tóbi gbàgbà wọn ó wá

ìrégbè ló kù tí ọmọ ṣe kọ́lọ̀ kọ́tọ́ akóònù ìrégbè ọlọ́run sọ̀rọ̀ ikú wa nínú sóràtù sọ̀fàt láti àyà 51 dé 60 ọlọ́ọ̀bà àlèkò láti fún wa nípa Ibrahim pé wọ́n lọ́kọ́ di àtẹ́yìnà Ibrahim rushdahu min qabl wa kunna bihi alimin àwọn ọlọ́run ni láti fi ìtọ́sọ́nà àmọ́ọ́mọ́ sí fún Ibrahim síwájú kó tó wá ṣe tó ń ṣe àti síwájú kó tó di ànábì ọlọ́run a fi ìtọ́sọ́nà fún kìí bá wọn tó kà náà nígbà tí kò sí ìdànábì ọlọ́run ó tó wá dànábì ọlọ́run tán kò tó bá wọn tó kà ọlọ́run ní àwọ ọlọ́run la mọ̀ọ́mọ̀ fi ìmọ̀nà tiwa láfi nù láfi mọ̀ ọ́ fọlọ́ndà kọ́ mọ̀ síbẹ̀ fún àwa náà kọ́mọ tọ́ wa sọ̀rọ̀ lórí gbogbo àlámọ̀rí wa ẹlòmíín bá wọn fi ẹ̀sìn míì sọ pé òun gan kórìíra ẹ̀sìn o ṣùgbọ́n torí ìdí kan àbí kejì ló bu àpẹẹrẹ wọn bẹ́ẹ̀ nìkan tó wá bá nínú àwọn aṣíwájú wa ní University of Ibadan fẹ́ẹ́ kó nǹkan náà professor bilo náà lórí láti wá bá wa pé ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ń ṣe òun kàn ń ṣe ni ṣùgbọ́n ó ti dàrú náà lójú òǹkà gbọ́ kútúbà ní ìmáàmù ṣe lójú kóhùn tó tún rò padà tó ń fọwọ́ bá ìmáàmù ẹgbẹ́ bò ní ó ti ayé jẹ́ kéèyàn máa pe mẹ́ta lọ́kàn pé gbogbo kìíní yẹn dàrú náà lójú tí ò ti ẹ̀yẹ òun òǹkà wà á bẹ̀ lásán ni ẹlòmíín nu wọn yunifásitì yẹn náà ó lòun lọ sí Malaysia wípé tó ń bá rí bí wọ́n ṣe ń sẹ̀sìn bí wọ́n ṣe kàtí bí wọ́n ṣe múra bí ilé ayé wọn tó ti wà dé ó lè yọ ọmọ ìṣe islam ní ẹ̀sìn òdodo ṣùgbọ́n àwọn táwọn nàìjíríà yìí àti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ṣe lẹ́sìn islam ìgbà ti gba islam kí túmọ̀ sí pé ìtọ́sọ́nà ọlọ́run bá àlejò ọlá a máa fi fún ẹ̀dá rẹ̀ tí ó fi mọ̀ pé nǹkan yìí nǹkan tí ọ̀dá ni nǹkan tí ò bójúmu ni nǹkan tí ọ̀yẹ tí èèyàn máa ṣe ni ọlọ́run ti ìfọ́sọ́nà fún ànábì ibrahim alayhi salatu wa salam ọlọ́run wàá tún nàbìhì àálìmí àwọn ọlọ́run nímọ̀ sí gbogbo ìgbésẹ̀ àti iṣẹ́ tí ìbọ̀rùn ṣe إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاقبون ìtọ́sọ́nà àtàwọn ọlọ́ọ̀ta àti fún Ibrahim ọ̀hàn látara gbólóhùn tí ń sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ pé èwo ni àwọn yìí èyí tó ti pé ẹsẹ̀ wàá takú sí lọ́rùn láti ẹwà wá takú tì í lọ́rùn láti máa ṣe ìjọ́sìn fún tọ́yẹ ti kú mbẹ́ kọ́ọ̀lù wàjájìnà àbá àná láha àbìdún wọ́n ní àwọn bàbá àwọn bàbá àwọn ètìtì ẹ̀fọ́ nìyẹn àwọn bàbá àwọn bàbá bàbá àwọn wọ́n ti ni báwa èdè a náà àtàtà wa igi ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn Islam ẹ̀sìn àbáláyé tí ànábì Adam alayhi salatu salam tó náà kọ́kọ́ Islam ló ṣe ẹ̀sìn ọlọ́run ló ṣe ìwà táwọn dá ayé rú ìníyàn gbé mímọ̀ sí nǹkan mí ọlọ́run Islam ṣùgbọ́n nípa ìsí ìsìláàmù ń fi takété sáwọn èèyàn ó wá sọ òòṣà wọ́n á sọ di ẹ̀sìn àbáláyé tẹ́ bá gbọ́ ìròyìn láàárọ̀ yìí pẹ̀lú bí wọ́n ti ń ròyìn Ìgbòho ẹ̀ẹ́dì bá wọn ti ń ròyìn gangan nígbà tí inú wọn ń dùn wípé olóògùn ó ní tiwantiwa ó ní kí ni wọ́n tó pè é búlẹ́ẹ̀tì tí ó fi dáàbò bóra rẹ̀ gbogbo ẹ̀ yóò ti bá ń dunnú sí ẹbọ àbẹ̀lẹ́bọ káàbìrìrò náà ní òtí òní túnmọ̀ mí wọ́n ọba wọn tí égún tó tọ́ ṣùgbọ́n bí égún ṣe ń jó inú rẹ̀ ń dùn tó àpọ̀mọ̀jú ah, ó jó alẹ́rìí ṣe ń fò òkè ṣùgbọ́n lè ṣe mú ìlú òdòdó mọ́ torí bí ọgbọ́dọ̀ kórìíra ẹbọ ọgbọ́dọ̀ kórìíra ẹni tí ń ṣẹbọ kódà ọ̀tá rẹ tó ti bá ọjà rẹpẹtẹ lẹ́yìn rẹ wá ní àwọn owó sọ́dà kó sàlù ní ìsìn inú rẹ wá ń lò pé kó ti tó kú wọn náà jẹ́ lẹ́bọ̀ torí pé sí ẹbọ bó tilẹ̀ kọ́ mọ́ ọlọ́ọ̀bá àlejòọ́lá ọ̀sọ̀ pé táwọn èèyàn yẹn sọ ní pé wọ̀jáde àbá àná láha àdìdì àwọn ti bí àwọn bàbá àwọn bí ti máa ń sin làwọn náà wá gbọ́gbọ̀gbọ̀ bẹ́ẹ̀ náà làwọn àwọn

sáwọn ọmọ tó ní ẹnìkan lọ àwọn tó ti lọ tọ́lọ́ ń dáhùn kọ́sà mójúkò òfin kọ́sà náà a sọ̀rọ̀ kan ọ̀rọ̀ máa lọ àtàtì máa ń kan kẹ̀kẹ́ aráàmù gbogbo ẹ̀ ó ní pé àbá àlágbájá tọ́yẹ́ pé ó gbajúmọ̀ a máa ṣe gan ni bí a máa sọ ọlọ́run ní ti gbìyànjú ìtọ́lọ́run gbé pé ń ṣe láàyè

àlẹ́sọ̀ sáàjọ tó wọ́n fáwọn tìmọ̀ ẹ̀tọ́ bá fẹ́ béèrè lọ́wọ́ mi ní ìṣèbéèrè nínú dúkìá mi ìbàlẹ̀ ọlọ́ kọ́ jẹ́ ń ṣùgbọ́n tó bá dà kí á mọ̀ kálukú ni ó gbé ẹwù rẹ̀ wà wà tó sọ̀rọ̀ wà ń tẹ́dí kọ́lá kódà bọ́rùn bá wu ẹlòmíì torí ẹ̀ṣẹ̀ tó wù tí ń pé dákun ti ẹ̀ràn mi lọ èyí ọmọ lójú ibi tèmi náà tó mú níjọba náà lùgbé a gbọ́dọ̀ máa dúró sí wípé ìtí bàbá wa ń ṣe nu táwọn ẹ̀yà wa ń ṣe nu ìtẹ́ ń ṣe lù ti àná ìtẹ́ ń ṣe lù yín sọ́ba ìsìláàmù mọ́ sọ́ba bá mu mọ́ ń dàlà ìsìláàmù kọ̀ọ̀kan kó àtàkọ́ tọ́ba jẹ́ sí àmúlùmọ́lá ni àdéńtọ́dà àdéńtí ọ̀dá ló kó pọ̀ èńtọ́dà bẹ̀ẹ́ yọ fódá kọjẹ́ kò lẹ́ẹ̀mọ̀ sí èyí tí ọ̀dá ń nú rẹ̀ ẹ̀dánù kọ́lọ̀nkọ́mọ ọkọ̀ wà máa ṣe nígbàtàwọn èèyàn fèsì pé báwọn ti báwọn bá bá wọn nìyẹn anábì Ibrahim aleyhisalatu sọ́là kò tijú láti fún wọn létí pé qala laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin ó ní dájúdájú ọlọ́run ni mi búra tẹ́ bá kiri làkọ́jú hálìfù ti sáájú ẹ̀ ìbúra ti sáájú ẹ̀ ní pé wàlláhi làkọ́jú láàmú yóò jẹ́ jawabu làkọ́jú olóńgbọ́lọ́ ń àtàwọn bàbá yín inú àwọn ọ̀nà fojú wa kò sì hàn sáwọn ó sì ń sí Ibrahim alayhi ọlọ́run ọlọ́run tó fún wa ní ojú inú náà tí ń fi òye kọ́ gbà kó lọ́wọ́ wa o torípé ọlọ́run fúnra rẹ̀ sọ pé fa innaha la ta'mal absar walakin ta'mal qulub allati fi sudur inú Qur'an ọlọ́run ní ojú bá rí ngẹ̀ngẹ̀ kọ́ ni afọ́jú tó bá fọ́ o ṣùgbọ́n ọkàn tí ń bẹ́nu gbáyà tó ń bá fi lè fọ́ òní ọ̀gá tó fọ́jú o.

odidi ìtura kan lọ́lọ́run torí ẹ̀ sọ̀kalẹ̀ lórí ẹni tó ju rẹ̀ fọ́ ṣùgbọ́n òye rẹ̀ ọ̀fọ́ abdullahi bin umar makutum suratu abad tọ́lọ́run tó bá àmì ìjọ sọ́lá àwọn ìpè à ah, ó sì á fi afọ́jú lẹ̀ ọwọ́ akọ bí ara sáwọn èèyàn gìrìwò gìrìwò àwọn èèyàn ńláńlá wúlò jù wọn lọ ó sì ní ìlàpá nínú ẹ̀sìn ìsìláàmù

anábì Ibrahim sọ pé orí àánú tó yanjú ní gbogbo yín wà ẹ̀yin àti àwọn bàbá yín kọlu àjíkítánà bẹ̀lẹ̀ hàkì àmọ́ àǹtàmínà láàrin wọ́n ní ra Ibrahim tó dòdò ló mú wá bá wa ní àbọ̀n tẹ́fẹ̀ àbọ̀n kú wa lẹ́fẹ̀ àbáwádà ló ń fi قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين anabi ibrahim sọ pé ẹjí ń tọ́jú yín tábà ti gbọ́rọ̀ bù nínú quran iná ẹ̀dí ẹjí ń fi alábòjútó tá a bá tó nítumọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tọ́lọ̀ ń fẹ́ sọ ó lè má reflect nínú ọkàn wa a lè má gbọ́ yí dáadáa Rabbul alamin ẹ̀sùn tó ló ń tọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn ọkọjá sí ìtọ́ ọmọ Mariam tó ní fóònù ń jẹ́bẹ̀ ọkọ̀ tí ẹ̀ bá gbọ́ yé dáadáa kò ní gbà pé ẹ̀dá kan bẹ tó lè mọ wà ń kú ọlọ́run bó ló ti sọ pé wọlé tó ju gbogbo ẹ̀dá lómìnira ẹran àti èèyàn àtàjẹnu àtẹnukú àti ìra lóríṣiríṣi àtẹyẹ kọwábù wọlé wọn bọlá àdàmì wọlé tó ju gbogbo wọn ta ni ọ kí ló ní. ọlọ́ọ̀bà àlekèọ́lá anábì Ibrahim alẹ́sọ̀rọ̀ ọ̀sẹ́là ọ̀ ń sọ ike ọlọ́ọ̀bà náà ni ẹn tí mo ní ẹ máa sì ní rọ́bùkún ẹn tí ń ṣe ìtọ́jú ilé látara bíbẹ yín ara àtọ́jú ni gbogbo ntẹ́ẹ̀fì ń sàǹfààní ilé ayé yìí ara àtọ́jú ọlọ́ni gbogbo ntẹ́ẹ̀fì ń sàǹfààní nínú ara yín ara àtọ́jú ọlọ́ni sóòsà sóòsà sóòsà àwọn òsà ìwá ní tọ́jú yín ni ní rọ́bù yín yín yín ibrahim ẹ̀tọ́ ṣe ìtọ́jú yín náà ní ń ṣe ìtọ́jú gbogbo alẹ́bí fatọ́ra fẹ́lú ohun tó ṣe wípé ńlọ́dá wọn láì ṣe pé àṣojú ìkan ṣáájú tẹ́lẹ̀ ìkànnì àwọn sàbẹ́ ànábì sallallahu alaihi wasallam abdullahi bin abbas olóhùn ọmọ tó máa fatọ́ra dáadáa nínú ìdá lárúbáwá tó máa ń fi ṣe ni pé hálàkà ọlọ́run lọ́dà àtìgbà tó ti pé lárúbáwá oko méjì kan wọ́n bá ń jà àdìkan gbà ẹnìkan ló ń lò ní ẹnìkejì náà ló ń lò ní ìkànnì wọn wá sọ ha à tí a ti bẹ̀rẹ̀ sí í jẹ èmi mo bẹ̀rẹ̀ gbígbẹ rẹ̀ ó mi pé kejì bá tẹ̀ tó lọ fún mi èmi bẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn bá ọlá lọ́bẹ̀rẹ̀ dídá ẹ̀dá láì sí kankan gbogbo táwa bá ṣe tàbí ń pawọ́ dà

iná àlẹ́ntí kó náà ní tọ́jú sẹ́mà tí ń tọ́jú ilẹ̀ alẹ́dí ìfọ̀tọ̀rọ̀ hún tó ti kó ń lọ́dá àwọn sẹ́mà àtìlẹ̀ yìí láì ní àtòjúwe kan sáájú ó sì nídìí abájọ tó fi dá ní tó sì dá fún àti ránfààní ẹ̀ ní gbogbo gbà wà ní aláàdáàlì kòmìnà ṣáàhìdì èmi náà sì wà lórí ẹ̀rí lórí eléyìí àwọn òta yìí ń dédé sí wọn ọ, báadà àǹtò wà lù mọ́dérè lẹ́yìn bá ó ti sọ fún wọn tẹ́lẹ̀ òun ó dédé tí ó sàlẹ̀ nígbà bá bẹ́ẹ̀ wá gé wọn sí wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ farabalẹ̀ ni ó fi jìn náà wọ́n fi dé ọwọ́ àtàwọn bó ọlọ́run ní fàjàálàhùn jùzáàdà ilá kẹwìrà láhùn ìtọ́wà jẹ́ tó tóbi àwọn ẹ̀wọ̀n ma tóbi àwọn ẹ̀wọ̀n tẹ́ tóbi o ànábì Ibrahim alẹ́ sàlátọ̀ sẹ́là ọwá fi ìyìn olẹ́ inú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ní pé àwọn tó ń ti sá wẹ́lẹ́wẹ́lẹ́ yìí ó fi sá ibi tẹ́ ẹ ti sojú ó ti sá etí tẹ́ ẹ ti ó ti sá wọn ò lè gbọ́ràn mọ́ ò lè rí nàmọ́ tẹ́ bá tiẹ̀ nílẹ̀ ìjọ ń gbọ́ràn mọ́ rí nàmọ́ lè sọ̀rọ̀ ṣùgbọ́n èyí ní láyọ̀ ó yẹ kó lè sọ kí ló ṣẹlẹ̀ ní lọ́wọ́ yẹ pé kí ò tọ́ ni ó gbé ọlọ́run ẹ̀wọ̀ ọgbọ́n tí ọlọ́run kó àná Ibrahim alayhi salatu wassalam qalu man fa'ala hadha wọ́n ní ẹni tí ó ṣe lè pẹ̀lú àwọn òòṣà òòṣà àwọn yìí á alábòsí ẹjọ́ lórí ọlọ́run ta alábòsí ìṣe claim wọ́n claim ẹ̀ ni wọ́n ní alábòsí lélẹ̀ ní jábòsí ni pé kéèyàn ó gbé nǹkan ẹ̀tọ́ kan ó gbé lọ síbi tí ọ̀lẹ́tọ̀ tí ọ̀tọ̀ sí ìdíyàn lẹ́tọ̀ sí kéèyàn gbé fẹ́lò mi àbí tí ọ̀lẹ́tọ̀ sí ká dùn lẹ́tọ̀ ẹ̀ àbòsí ní jẹ́yìn ní òde oní àlàáfíà ní azọ́lù kéyìí ó sì nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọ̀gá àbòsí ni kò sí àbòsí tó láyé ní Lukman fi pé ọmọ rẹ̀ ìpínlẹ̀ ààbò náà yẹ aláàtúnṣeréki bí là ìnà náà rẹ̀ ìrí ọmọ mi márùn nǹkan mi wọ̀n kọ́ ọmọ sí lọ́kọ́ tó máa ti mẹ́kan ní ọmọ sí rárá kọ́ ọmọ sí nǹkan ní sí bẹ́ẹ̀ torí pé kéèyàn máa ti nǹkan mìíràn ọlọ́run bàbá lábòsí ni tàwa lálábòsí ṣé Ibrahim lálábòsí ni àbí àwọn èèyàn lẹ́kẹ́ ń sin nǹkan mìíràn ọlọ́run àwọn èèyàn lọ wá igi lóríṣiríṣi wọ́n fi kalẹ̀ wọ́n sì ń torí kalẹ̀ fún ní tí ò lè wọ́n gbé igi lọ́dọ̀ owó tí ò lè nà wọ́n dá síbẹ̀ àbí wọ́n ti bẹ́ẹ̀ náà lórí òkúta gángan tí ọmọ nǹkankan tiẹ̀ ọkàn ká ju ẹgbẹ́ lọ Ọ bá sọ déètì wọ́n bá máa depo sí wọ́n bá máa fowó yẹn ti máa ń mú owó ẹyọ wọn owó ẹyọ ní máa fi ti ń jọun bóyá pépà ọgbà <laughs> ọmọ <laughs> gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè wúlò fún yín àwọn tó lè wúlò fún ẹ̀yin ṣe wá alábòsí ni àbí èyí tẹ́ ń ṣe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run alábòsí ànábì Ibrahim fẹ́ pe àkíyèsí wọn pẹ̀lú làákà ìsọdá kọlu sẹ̀mí iná fásitì ìjẹ́dù ọdún ti gbọ́ kan o máa sọ̀rọ̀ àwọn yìí náà tẹ̀lé ó kọjá ń pè náà ní àwọn onítọ̀sọ̀ yìí pé ní pé aláàánú àgbàlagbà bàbá tó já láàánú ẹni Ibrahim alayhi salatu wa salam wọ́n wá sọ pé ọ̀dọ́mọdékùnrin kan bẹ wọn ò fi ìròyìn àgbàlagbà ròyìn ẹ̀gbà náà gbogbo ẹni tí ọba ti gbé dáwọ̀ ìsìlámì yà lọ tí ó sì ṣe dáadáa tí ó sì fẹ́ tẹrin tí nǹkan ó fi tò ó fi da ọ̀dọ́ ni wọ́n innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda àwọn àtàbùlì káàbì táwọn náà gbẹ́sìn wọn kú òun òní nítorí tí ọ̀dà tí a ọ̀dọ́ náà lọ́lọ́ fi òyìn wọn ọmọ èké kọ́ ni ó sì jọba arúgbó kùjọkùjọ kọ́ ni ó sì jọba ọ̀dọ́ ni ó sì jọba tí ó fi dá ni ó sì Islam tí ó fi dá torí fi jẹ́ pé ọ̀dọ́ wà àwọn ọ̀dọ́ ìtí Islam ó rí inú àwùjọ wa lọ́jọ́ iwájú ìta ń rí ní ìsìn ìtawọn bàbá wa ṣe kalẹ̀ ni ìtawọn náà bá wa ṣe ní ìsìn inú òkú ní ọjọ́ wájú islam wa ta bá ń ṣe ẹmọ́jẹ́ á sí pẹ̀lú awo ẹmọ́jẹ́ á sí pẹ̀lú òòṣà ẹmọ́jẹ́ á jẹ́ á sí pẹ̀lú ẹbọ ẹmọ́jẹ́ á sí pẹ̀lú nìfà àgàbàǹgébè táàmù sílọ́n sí

tó sì هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسول المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فأيها المستمعون مواصلة لما تقدم من سيرة إبراهيم عليه الصلاة والسلام قال الله تعالى عنه في نفس القصة في سورة الصافات من الآية الثالثة والثمانين إلى الرابعة والتسعين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ما تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مضبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنتقون فراغ عليهم فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يسفون يا دولان أتريكي أتيجي فالنبي محمد صلى الله عليه وسلم أن يرسي الله ní ìtẹ̀síwájú lórí ìtàn نبي Ibrahim alayhi salatu والسلام òun náà ní pé nígbà tí ọlọ́run bá fi ọlá ń ta àwọn ninu Qur'an ó anabi Ibrahim alayhi salatu wa salam nípa ìgbésí ayé rẹ̀ àti ìfi àwọn èèyàn sí atọ ọ̀nà tọ́lọ́run lọ́nà tó gbàdá lọ́nà ọpọlọ nígbà tí ọlọ́ọ̀bá pe ròyìn rẹ̀ pé yọ fọ ọkàn rẹ̀ mọ́ kúrò níbi ẹbọ anabi ibrahim alayhi salatu wa salam ọjẹ́ ntọ́fọ ọkàn rẹ̀ mọ́ kúrò níbi ẹbọ ọlọ́run bá àlekí ọlá kò sí níran ànábì ọlọ́run kan lásìkò kan àtúkọ́jẹ́ pé òun náà yẹn tọ́kàn rẹ̀ dáa jù lórílẹ̀ lásìkò náà ọlọ́run sọ ń pa ànábì bọ̀rọ̀ sọ́lá àlẹ́ yìí pé ọwọ́ bá bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ ó ní kílẹ̀ àwọn nǹkan tẹ́ ń sìn yìí ṣe irọ́ lásán

anabi ibrahim alayhi salatu wa salam wa sọ pé kílẹ̀ tí ẹrú nǹkan ọlọ́ọ̀bá tó yẹ kó nà ń tọ́jú gbogbo ẹ̀dá náà tẹ wá rò kó ní òòtà kángun kángun tẹ gbé kalẹ̀ yìí lẹ́yìn ìgbà náà ni anabi ibrahim alayhi salatu wa salam nígbà tí wọ́n ní ìṣe tí wọ́n ti fẹ́ lọ wọ́n ti jọ ń lọ anabi ibrahim alayhi salatu wa salam wá wo ìràwọ̀ lókè ọwọ́ sọ pé inni ìṣẹ̀kì ìmùtò wáyé mo ti di aláìsàn aláìsàn ni mí o ìyẹn ni pé òun ò lè báyìí lọ́mọ́ òun ò lè báyìí lọ́mọ́ fàtàwọ́lẹ̀ àdùn mùbírì wọ́n bá fi ànábì Ibrahim sẹ́yìn àwọn bá ń lọ bí wọn lànábì Ibrahim alayhi salatu wa salam ló bá lu opportunity yẹn ló bá lọ síbi ilé òsà wọn kí wọ́n kó jọ ó débẹ̀ ó ní ẹ̀yẹ òsà yìí ẹ̀ wá máa jẹun oúnjẹ tí wọ́n kó sí ní lọ́dọ̀ ó ti mọ̀ fún wòlé dáhùn lóhùn wọn kó lè gba àjẹ́ àkọọ́lẹ̀ gbére ife wọ́n tó tó lóhùn sí nǹkan mi lẹ́yìn ọlọ́run sọ fún pé nǹkan tó sí lẹ́yìn ọlọ́run kọ́ máa jẹun kọ́ máa kọ́ paradà ó tún bí wọ́n lè kí ló dé dá ibrahim salam ìmọ̀ ń sọ̀rọ̀ oríṣiríṣi ń pa àwọn tí wọn ò tó ń tọ́jú káwọn èèyàn máa èyí tí ó ṣubú lulẹ̀ ó kọ́ lóríṣiríṣi ní ànábì Ibrahim alayhi salatu tó ṣe fún wọn rèé nígbà èèyàn wá dé tí rí bí nǹkan ti lọ wọ́n wá rí pé ọ̀sẹ́ nìkankan tó lè Ibrahim wọ́n wá ní Ibrahim wọ́n wá dilé pé ta ló ṣe Ibrahim sọ bal fa'alahu kabiruhum هذا fas'aluhum من كان yattaqun ẹ̀ tó tóbi jù wọ́n lọ ìlú pé ẹ̀dùn wọ́n lè rí kẹ́mbà lè sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ̀fẹ̀ ló ta ẹ̀wù ọgbọ́n tánàbí Ibrahim aleyhisalatu wasalam tó lò àyèmí ọlọ́run yà nábì Ibrahim Ibrahim ìmọ̀ ọ̀rọ̀ sọ ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ìgbé òye kalẹ̀ ìfi ọ̀rọ̀ rílẹ̀, báwo ọlọ́run bá ti fún Ibrahim nù lórí àwọn èèyàn rẹ̀ Ibrahim Ibrahim ìyẹn ni pé nǹkan yẹn kì í pápá irọ́

àìsàn ọkàn ń bẹ àìsàn ojú kòkòrò bẹ gbogbo ẹ̀ náà ti wà nù Kùránì nínú ayé Kùránì àìsàn ara ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى ẹn bá jálá ìsànní nínú Ramadan ó lè fi àwẹ̀ lẹ̀ kó mú nǹkan ọjọ́ mi pọ̀tà lẹ́yìn Ramadan àìsàn tara tó di sọ́ọ̀bù tí òjò ló gba ni ṣùgbọ́n àìsàn ó náà ń ń bẹ pẹ̀lú àwọn táàbì tọ́jẹ́ wípé ojú kòkòrò ìfẹ́ ẹnu ilé ayé omuwọ́lẹ́mí ní ẹbí ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run jẹ́ ti ṣerífù àìsàn ojú kòkòrò náà ń bẹ tọ́lọ́sọ́nù Qur'an ọlọ́ni fàlá yàkùdánà bilqawli fàyàtùmá alladhi ti máa sọ̀rọ̀ kọ́mọ̀ jẹ́ pé ẹni tí àìsàn ń bẹ lọ́kàn rẹ̀ òun náà lójú kòkòrò ìṣekúṣe yọ́wà máa gbọ́rọ̀ wọn yọ́wà máa tọpa wọn káàkiri tí ó bẹ wo ní ohun rẹ̀ dáadẹ́ náà àkùránì nìkan èmi náà fẹ́ kó èmi náà fẹ́ kó mi tọ́ka àkùránì ọwà lé mi ìrọ́lẹ́ ń pa ọ pé káwọn obìnrin sọ́ra bí wọ́n bá ti náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni ànábì Ibrahim alayhi salatu wa salam ó ti rí wípé òun ọ̀fẹ́ràn òòsà tí ń sìn àìsàn kan lò náà lọ́dọ̀ tó ń rẹ̀ bí òun ó sọ pé yìí aláìsàn nẹ́mí ìyẹn ni pé àìsàn ṣe yí pẹ̀lú pé ìfẹ́ràn tẹ́ǹsì lẹ́yìn ọlọ́run nínú ṣẹ̀ríà Islam tí ẹ̀ yáwó lọ́wọ́ rẹ̀ tó ní ìní lọ́wọ́ tó jẹ́ pé kọ́bọ̀ lọ gbàlérò kọ́bọ̀ ọjọ́

ìbúra tá a bá bú ní ìbámu sí àníyàn torí o búra ní o kìí sàníyàn tara rẹ o lọ́tí ọ̀bá ní búra nú ìnẹ̀kọ́bọ̀ lọ́wọ́ rùn ó túnmọ̀ ìkòmí ìpé kò ní ìtòjú kọ́bọ̀ lọ lápò ó sì rọ anáwọ́ sí báyìí ìnẹ̀kọ́bọ̀ lọ́wọ́ so yóò máa jẹ́ kí èèyàn mórí bọ́kù bí pípa haramu ni àgbèrò parọ́ ṣùgbọ́n àpẹṣọ àmọ́ wà anabi ibrahim alayhi salatu wa salam ọsọ pé aláìsàn nílé àìsàn àìsàn lórí tí ń ṣe tí ń ṣe tó sì bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n sọ pé sáńsì lè ó ní bẹ́ẹ̀ fẹ́ ẹni tó tóbi jù wọ́n lọ ló ṣe tó tóbi jù wọ́n lọ kọ́

tí wá mí pé tó tóbi jìrì ni ó ṣe dáwọn ọmọ ẹlẹ́bìn nìyẹn bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n fẹ́ gba ìyàwó ànábì Ibrahim alayhi salatu ọba kan ni ẹ tọba obìnrin tó bá da yóò sì kọ́ ni síwájú kó tó gba ìyàwó wọ́n wá ti ta o sọ bá sọ pé ìyàwó òun ni yọ gba nígbàtí adọ́dọ̀ Ibrahim tó bi léèrè pé bóò ni obìnrin ti jẹ́ wọ́n ìsìn lọ kán obìnrin fún ọba ìgbà obìnrin tọrẹ wà ní láì àwọn èṣù èèyàn anábì Ibrahim alayhi salatu wa sallam pé iya ukhti ọmọ ìyá mi lóbìnrin ni lọ́ba fi anábì Ibrahim lẹ̀ ikọ̀ wọn dráìfù ọmọ ìyá rẹ̀ ń bọ́ sínú ilé ọlọ́run fúnra ara rẹ̀ kò lè fọwọ́ kàn ngbọ́ wa yá lọ wá tún gbé gbogbo ọmọ gbé jáde bẹ́ẹ̀ sọ pé obìnrin kan tọ́lọ̀ èsù lẹ́gbẹ́ wá ẹtí ò fẹ́ fọwọ́ kàn gbogbo ìgbà tó bá ti ń gbà ní ẹ̀kọ́ fẹ́ fọwọ́ kàn báyìí lọ́dọ̀ ọ̀hún mọ̀láyíkà ti ń gbà lọ́wọ́ ó ti lẹ́ẹ̀kì ni ọgbà ó ti lẹ́ẹ̀kì ni ọgbà ó ti lẹ́ẹ̀kì ni ọgbà lọ́wọ́ àdúgbò ẹ máa méde lọ python ìsìlẹ̀mú wá sí ètè yẹn ọlọ́gbà fi túlẹ̀ ṣùgbọ́n ó ti tó wí yẹn pé ọmọ ìyá mi lóbìnrin gbogbo wa pátápátá ta ọmọ ìyá kan náà ni min adam wa adam min turab adam sọ̀tọ́là oní lára adam ọlọ́run ti dá gbogbo wa ọlọ́run ti dá adam látara yẹ̀pẹ̀ kódà tí ma Hawa ìyàwó rẹ̀ náà tó gbogbo wa ilẹ̀ tọ́jẹ́ ìyàwó gbogbo ara adam náà lọ́lọ́run ti dá adé ike ìfọwọ́sowọ́pọ̀ ti wà á ti jọjọ́ sọ̀kálukú kọ́ bẹ̀rù ọlọ́run lórí ìyàwó rẹ tí ń bẹ ńlé rẹ ó tù rẹ ní bẹ ńlé ọmọ lóbìnrin o ti lè ti sí nǹkan ọmọ bẹ́ẹ̀ náà ni o ti ṣe sí èyí ọmọ bóṣbó kan ọlọ́run kọ́ mọ́ kọ́ wa sí i wa tóbi rẹ àti tóbi àti àánú rẹ ìlú nàìjíríà lórí bó ṣe rí èntọ́ ń dá mẹ́ kọ́lọ́njẹ́ ọmọ ìgbèrú sí èntó kù díẹ̀ káàtó kọ́lọ́ndá fún kọba wa bu tútù sí kọba mú fóun bẹ́ẹ̀ ọ̀la àti tóbi ọlọ́dá fún májèlú wa ó dàrú o májèlú wa ó dàrú o májèlú wa ó dàrú o májè adìẹ tó tún wá máa yín pé àtẹnú ìdẹ̀rọ ọlọ́la wà ní òní tí ò sí ìjà tí ò sí wàhálà ọlọ́mọ ti abẹ́ o ọlọ́dá fún májèlú wa ó dàrú o torí pé nínú ìrọ̀rá ọlọ́run ní kọ́kàn ọbalẹ̀ nóòlù so ọkàn ọba lẹ̀kan yányá ṣùgbọ́n síbẹ̀ náà amọ̀wánú rọ̀rá ọlọ́run àwọn abòmí gbóná yeyeye ju bí ti àìlọ ó gbóná yeyeye ju ti wá àìlọ àwọn ará tọ́kì ìjọkì náà àwọn ní kíjọba ó fìjọba lẹ̀ wípé àwọn lówó lọ àwọn òru ń jẹrà lọ́jà kí wá láǹfààní ìjọba tẹ́ lẹ́ǹsẹ̀ àwọn awà nù wípé à kí ló dé tí gbogbo báyìí tí bá bú tútù sí o bá bu tútù o gbogbo omi tó ń dàrú lágbàáyé pátá ọlọ́dàkùn bá bu tútù sí àwọn ọmọ ẹ̀yà wa tí yà ń jẹ ọlọ́dàkùn mọ́tà gbéyàwó fún wọn àwọn tí wọ́n wà ní Palestine àti àwọn tí wọ́n wà ní àwọn àyè ní iná ọlọ́dàkùn mọ́tà gbéyàwó fún wọn ìlú ìsìláàmù tó jẹ́ àkọ́kọ́ oní ẹni mẹ́kà àti mẹ́dínà ọlọ́mọdé bí ọ̀dà láíláí gbogbo ní ìsìláàmù pátápátá tí mùsùlùmí wà ọlọ́mọdé ọ̀dà láíláí rọ́bànà látúntò kúlúbànà báàdà ìdáhàrí ìtànà wàhábìlànà nílẹ̀dùn farahmatan innaka antal wahhab ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى